iwu ogo wa lókè ọ̀run ogo fọlọ́run hallelujah ogo fọlọ́run ọba àwọn ọba hallelujah hallelujah ogo fọlọ́run wa lókè ọ̀run. Ogo fọ́lọ́run hallelujah Ogo fọ́lọ́run ọba àwọn ọba hallelujah hallelujah ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tí ó pa wá mọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tó kọjá ẹni tó pa alé wa mọ́ ẹni tó pa àlọ́ wa mọ́ ẹni tó pa wá mọ́ lọ́nà gbogbo mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ fún àánú ńlá fún ìpèsè fún ààbò fún ojú rere fún rere gbogbo tí ọlọ́run jẹ́ nínú ayé wa mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ fún ìyanu tí yóò tún ṣe nínú ayé rẹ lọ́sẹ̀ yìí nínú ilé rẹ lórí iṣẹ́ rẹ lórí ìgbéyàwó rẹ lórí ọmọ rẹ lórí iṣẹ́ ọwọ́ rẹ lórí ìrìn àjò rẹ fún ìyanu ńlá tí ọlọ́run yóò tún ṣe fún ọwọ́ agbára ńlá tí ó fi gbọ̀n ní àgbàtán mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ ǹjẹ́ ní orúkọ jésù kristi ti násárẹ́tì òun ni mo fi ìrìn àjò rẹ mo fi lé ọlọ́run lọ́wọ́ ní ọ̀sẹ̀ tuntun yìí ò ní rárìn kábàámọ̀ ò ní rìn sínú ewu ò ní rìn sínú ìparun ò ní kábàámọ̀ lọ́sẹ̀ yìí ò ní jẹ̀kúrò òkò ìbànújẹ́ sátánì kò ní bá ọ òkò ìbànújẹ́ sátánì kò ní bá ọmọ rẹ kò ní bá ọkọ rẹ kò ní bá aya rẹ iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ nínú ọ̀sẹ̀ yìí ò ní rógun alákòóbá nínú ọ̀sẹ̀ yìí ò ní rí dààmú ayé lórúkọ Jésù ò ní rí wàhálà lórúkọ Jésù ò ní rọrùn mo súre fún ọ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní kòríta tó ti nílò ìdásí Olódùmarè Ọlọ́run yóò bẹ̀ ọ́ fún rere lórúkọ Jésù yóò pa ẹ́ lẹ́rìn ayọ̀ nínú ọ̀sẹ̀ yìí wàá rẹ́rìn ayọ̀ nínú ọ̀sẹ̀ yìí wàá rẹ́rìn ayọ̀ nínú ọ̀sẹ̀ yìí inú rẹ̀ á dùn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo wí nínú agbára Ọlọ́run ìwà láàyè Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ Bíbélì wí pé ó ní ṣùgbọ́n báyìí ni Olúwa wí a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára gbogbo ipá àti agbára tó dì ọ́ mú sójú kan tí ò jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ kó tẹ̀síwájú bó ṣe tọ́ lórúkọ Jésù yìí wà láàyè Ọlọ́run kó dá ọ láre lọ́sẹ̀ yìí agbára Ọlọ́run kó gbà ọ́ lágbàtàn àṣẹ Ọlọ́run kó gbà ọ́ lágbàtàn nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ò ní fara pa nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù wà á ní ẹ̀rí rere nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù wà á rẹ́rìn ayọ̀ lórúkọ Jésù má jẹ̀mú ka ènìyàn lórí rẹ ó dasán lónìí má jẹ̀mú ka ènìyàn lórí rẹ ó dòfo lónìí má jẹ̀mú àwọn alágbára ibi òkùnkùn ayé èyí tá a ti ní lórí rẹ fún ọ̀sẹ̀ títọ́ yé ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Jésù fagilé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì bíbélì wípé nítorí olúwa Jehovah, yóò ràn mí lọ́wọ́ ó ní nítorí lèmi kì yóò dààmú mo béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run fún ayé rẹ lọ́sẹ̀ yìí bí ìwé mímọ́ ti wí nínú ìwé àìsáyà orí orí orí àádọ́ta ẹsẹ̀ ìkeje lórúkọ jésù ìrànlọ́wọ́ ọlọ́run yóò dìde fún ọ lórí iṣẹ́ rẹ yóò dìde fún ọ lọ́fíìsì rẹ yóò dìde fún ọ lórí bísínẹ́sì rẹ yóò dìde fún ọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ìrànlọ́wọ́ tí ó fẹ̀rí sí ọ lẹ́nu ìrànlọ́wọ́ tí ó gbẹ omijé ìkọ̀kọ̀ ìrànlọ́wọ́ tí ó mú inú inú rẹ̀ dùn ìrànlọ́wọ́ tí ó mú kó gbégbá ọpẹ́ ìrànlọ́wọ́ ńlá láti òkè wá tí ó yí ìtàn rẹ̀ padà tí ó sọ di rere ìrànlọ́wọ́ tí ó sọ ẹ̀gàn di ògo ìrànlọ́wọ́ tí ó lànà níbi tí kò sọ́nà ìrànlọ́wọ́ tí ó gba gbogbo ẹ̀tọ́ rẹ̀ fún ìrànlọ́wọ́ Ọlọ́run Olódùmarè tí ó dá ìkólọ rẹ̀ padà fún Bíbélì wí pé nígbà tí Olúwa dá ìkólọ Síónì padà ó ní ó dàbí ẹni tí wọ́n lá àlá lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo wí nípa tiẹ̀ nínú ọ̀sẹ̀ yìí wà á rí ìrànlọ́wọ́ ọlọ́run wà á rí ìrànlọ́wọ́ ọlọ́run ọlọ́run jehova yóò ràn ẹ́ lọ́wọ́ ọlọ́run jehova yóò gbé ọ sókè ọlọ́run jehova yóò ṣàánú fún ọ lórúkọ yésù kristi ti násárẹ́tì ẹsẹ̀ ìkẹjọ ìwé yẹn wípé ẹni tí ó dá mi láre wà nítòsí ta ló ń bá mi jà gbogbo agbára tó lè kóra jọ pọ̀ wípé ìrìn àjò rẹ kò ní mú ẹ̀rí rere dání nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù iná Ọlọ́run kò rún wọn dànù mo fi iná Ọlọ́run Jehova síwájú rẹ gbogbo agbára tó lè dúró bí ìdíwọ́ àti ìdènà oríire ohun ayọ̀ níwájú rẹ iná kò rún wọn dànù iná ẹ̀mí mímọ́ kò rún wọn dànù iná Jehova kò rún wọn dànù lórúkọ Jésù olùgbàlà nínú ọ̀sẹ̀ yìí wọn à rẹ bá ọ ẹrù tí kìí ṣe ti ayé ò ní gbélé ọ lórí ilé rẹ kó wà lálàáfíà ò ní dààmú lórí ọmọ ò ní wọ wàhálà lórí ọmọ ò ní jẹkúrò lórí ọmọ ò ní ṣọ̀fọ̀ lórí aya ikú ò ní wọlé rẹ ikú ò ní bùjẹnu ayọ̀ ẹ sátánì àtọmọ ogun rẹ kò ní bùjẹnu ayọ̀ ayé ẹ lórúkọ Jésù ikú ò ní pa ọ́ láya ikú ò ní pa ọ́ lọ́kọ àwọn olóore rẹ àwọn olóore mi lórúkọ Jésù olùgbàlà ikú ò ní mẹ́mi wọn lọ sátánì àtọmọ ogun rẹ lé e tó kù nínú ọdún yìí lórí ayé rẹ k kí wọ́n da aláìlágbára lórí ilé rẹ kí wọ́n da aláìlágbára lórí ilé mi kí wọ́n da aláìlágbára lójú ọ̀nà rẹ kí wọ́n da aláìlágbára gbogbo ọwọ́ ogun gbogbo ọwọ́ ogun nínú ayé rẹ ọwọ́ ajánilógun ọwọ́ ajánilógun nínú ayé rẹ nínú iṣẹ́ rẹ nínú ìgbéyàwó rẹ nínú ìrìn àjò rẹ lórúkọ Jésù olùgbàlà ọwọ́ náà bẹ dànù ọwọ́ tí ń ja ológun ọwọ́ àìrí tó ń ṣiṣẹ́ rírì ìkorò lórí ìdílé rẹ lórí ìgbéyàwó rẹ lórí ìrìn àjò rẹ lórí àti lórí àti láti bímọ lórí ìwà aláboyún yẹn lórúkọ Jésù ọwọ́ yìí bẹ́ẹ̀ dànù ọwọ́ tó ń fọ́ lóúnjẹ ìpọ́njú jẹ lójú oorun ọwọ́ tó ń fọ́ lóúnjẹ ìkorò jẹ lójú oorun ọwọ́ tó ń nà ẹ́ lẹ́gba ọwọ́ tó ń já ọbọ̀ lórí àkàbà ògo tó ń gùn lórúkọ Jésù ọwọ́ yìí bẹ́ẹ̀ dànù ọlọ́run ìgbènijà yóò jà fún ọlọ́run ayọ̀ yóò jà fún ẹ̀mí àwọn wòlíì yóò jà fún èmi ni tí ń jẹ́ èmi ni yóò jà fún Jésù olùgbàlà yóò jà fún ire rẹ yóò tì ọ́ lọ́wọ́ ayọ̀ rẹ yóò tì ọ́ lọ́wọ́ ìgbéga rẹ yóò tì ọ́ lọ́wọ́ gbọ́ lóru orúkọ jésù olùgbàlà ìrìn àjò tó wà ò ní gbé sájò ogun ò ní borí yẹ mo béèrè àmì àánú àti ojú rere fún ọ nínú ìrìn àjò yẹn lórúkọ jésù ó yá lọ ráàánú gbà níbi iṣẹ́ rẹ kó ráàánú gbà lọ́nà rẹ gbogbo kó ráàánú gbà ògo ni fún ọlọ́run wa lẹ́ẹ̀kan sí ni mo wí gbogbo ọwọ́ tó bá kọwọ́ lòdì nípa tiẹ̀ ọlọ́run kò fi iná tú wọn ká ẹ̀mí mímọ́ kò fi iná tú wọn ká ẹ̀mí mímọ́ kò fi iná tú wọn ká nínú ọ̀sẹ̀ yìí mo bẹ̀ ọ́ gbìyànjú láti rìn ní pípé níwájú ọlọ́run gbìyànjú láti rìn ní pípé níwájú ẹlẹ́dàá rẹ nítorí òun lọ lọ́wọ́ apínre òun lọ lọ́wọ́ arọ́bi tó o bá rìn ní pípé tó o rìn ní mímọ́ níwájú rẹ̀ nígbà náà yóò ṣe ọ̀nà rẹ ní rere yóò sùn tí ń ṣe tiẹ̀ láṣepé ìwé orin Christ Apostolic Church ó ní gbàtà bólúwa rìn nùmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà wa yìí ó ti mọ́lẹ̀ tó bàtà bá ń ṣe fẹ̀rẹ̀ òyò máa bá wa gbé àti àwọn tó gbẹ́kẹ̀ wọn lè ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù jù pé ká gbẹ̀kẹ́lé símílẹ̀ kó o sì rìn ní ọ̀nà rẹ̀ gbọ́n tó nìyẹn wí tó o bá ti gbẹ́kẹ̀lé tó o rìn ní ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ yóò mọ́lẹ̀ yóò darapọ̀ mọ́ ẹ̀ yóò mọ bẹ́ẹ̀ wọlé yóò mọ bẹ́ẹ̀ jáde yóò sọ gbogbo ìmọ̀ sàtánì yóò sọ di asán ní nínú rẹ̀ ló ti tọ́ lọ́sẹ̀ yìí òtítọ́ rẹ̀ yóò sì gbé ọ lékè òdodo rẹ̀ yóò gbé ọ lékè agbára rẹ̀ yóò jà fún ìwàláyé rẹ̀ yóò gbògo rẹ̀ fún ò ní dààmú bẹ́ẹ̀ ló ní ráre ayọ̀ ọlọ́run yóò jẹ́ tiẹ̀ rere yóò jẹ́ tiẹ̀ ìgbédìde yóò jẹ́ tiẹ̀ ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí ìbùkún ni fún ọ gbogbo ọ̀sán tó wà ń bẹ gbogbo àárọ̀ tó wà ń bẹ gbogbo alẹ́ tó wà ń bẹ gbogbo òru tó wà ń bẹ lórúkọ Jésù olùgbàlà ìbùkún ni fún ọ ibi ò bá ọ ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ ni fún Ọlọ́run wa lórúkọ Jésù Kristi ni mo wí lẹ́ẹ̀kan sí gbogbo àdáwọ́lé rẹ kó máa yọrí sí rere ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ará nínú olúwa ẹ má gbàgbé ẹ má gbàgbé bí ilẹ̀ ti ń mọ́ tí ilẹ̀ ń ṣú tọlọ́run ràn wá lọ́wọ́ tá à ń rí ọjọ́ mo fẹ́ kó mọ̀ mọ̀ wípé ayé yìí á tán lọ́jọ́ kan òpin á sí ayé yìí lọ́jọ́ kan kò sí awáyé mọ́ lọ o ṣùgbọ́n bí Jésù bá dé níbo ló ti lo ayérayé rẹ̀ gbìyànjú láti gbégbé ayé wa mímọ́ kò jẹ́ kí Kristi ò dá o mọ̀ kó lè máa gbọ́ tiẹ̀ kí igbe wa lórí òkè ní pẹ̀tẹ́lẹ̀ kó má bàa lọ lásán lórí ayé rẹ̀ bíbélì wípé àwọn ọmọ ìpolówó kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ kí àwọn àdúrà àwọn yẹn kó lè ṣèyanu nínú ayé rẹ̀ ká lè rí lé dé sí ní ìkẹyìn ká lè ní ayọ̀ ayérayé ní ìkẹyìn jésù olùgbàlà ò ní pẹ́ dé mo sì fẹ́ kó mọ̀ wípé bí olè lóru ni bíbọ̀ rẹ̀ ó ń bọ̀ láìpẹ́ ilẹ̀ ayé ti sú ayé ti tán ẹ á máa wọ̀nà fún bíbọ̀ olùgbàlà lórúkọ Jésù olùgbàlà àtèmi àti ẹ a ó yẹ fún ìjọba ọ̀run títí Kristi yóò fi dé ìwà láàyè rẹ̀ kò ní dágbére fún wa ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀ Sátánì àtọmọ ogun rẹ̀ lórúkọ Jésù Kristi lórí ọ̀rọ̀ wa wọn dà láì lágbára ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa àmín fún àmọ̀ràn tàbí fún àdúrà ọ̀pọ̀lọpọ̀ ni à ń gba ìpè àti àmọ̀ràn outside country káàkiri síwájú sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o oh eight two oh three four seven one four two seven zero tàbí o oh eight two twenty five seventy five zero seven four nine bí ẹ bá ti pè é èmi náà ni màá gbé prophetess Emily Modúpẹ́ Ògúnládé àlàáfíà ní fún yín Jésù Olúwa wa táyé wá ṣe Jésù máa bọ̀ wá. tètè wá. I'm